àwọn ọba kejì orí kẹrìnlélógún lé ọjọ́ rẹ̀ ní nebukadnesari ọba babeli gòkè wá jehoiakim sì di ìránṣẹ́ rẹ̀ lé ọdún mẹ́ta nígbà náà lé ó padà ó sì ṣọ̀tẹ̀ sí i olúwa sì rán ẹgbẹ́ ogun àwọn ará kaldea sí i àti ẹgbẹ́ ogun àwọn ará syria àti ẹgbẹ́ ogun àwọn ará moabu àti ẹgbẹ́ ogun àwọn amóni ó sì rán sí juda láti pa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa tí ó ti sọ nípa àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn wòlíì nítòótọ́ láti ẹnu olúwa li èyí ti wá sórí Júdà láti mú wọn kúrò níwájú rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ Manase gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe àti nítorí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí ó ta sílẹ̀ pẹ̀lú nítorí tí ó fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kún Jerúsálẹ́mù tí olúwa kò fẹ́ dáríjì àti ìyókù ìṣe Jehoiakimu àti gbogbo èyí tí ó ṣe a kò wá kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Júdà bẹ́ẹ̀ ni Jehoiakimu sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ Jehoiaki ni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ọba Íjíbítì kò sì tún jáde kúrò ní ilẹ̀ rẹ̀ mọ́ nítorí ọba Bábélì ti gba gbogbo èyí tí í ṣe ti ọba Íjíbítì láti odò Íjíbítì wá títí dé odò Éfúrátè ẹni ọdún méjìdínlógún ni Jehoiakini nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba ó sì jọba lé oṣù mẹ́ta ní Jerúsálẹ́mù orúkọ ìyá rẹ̀ ni Neushta ọmọbìnrin ilnatani ti Jerusalemu, òun sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀ ti ṣe ní àkókò náà àwọn ìránṣẹ́ Nebukadnesari ọba Bábélì gbé ogun wá sí Jerúsálẹ́mù a sì dó ti ìlú náà Nebukadnesari ọba Bábélì sì dé ìlú náà nígbà tí àwọn ìránṣẹ́ sì dòtí jehoiakini ọba juda sì jáde tọ̀ ọba bábélì lọ òun àti ìyá rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ìjòyè rẹ̀ àti àwọn ìwẹ̀fà rẹ̀ ọba bábélì sì mú un lé ọdún kẹjọ ìjọba rẹ̀ ó sì kó gbogbo ìṣúra ilé olúwa lọ kúrò níbẹ̀ àti ìṣúra ilé ọba ó sì ké gbogbo ohun èlò wúrà wẹ́wẹ́ tí sélómọ́nì ọba israẹli ti ṣe ní tẹ́ḿpìlì olúwa bí olúwa ti sọ ó sì kó gbogbo jerúsálẹ́mù lọ àti gbogbo àwọn ìjòyè àti gbogbo àwọn alágbára akọni ènìyàn àti ẹgbàárùn ìgbèkùn àti gbogbo àwọn oníṣọ̀nà àti àwọn alágbẹ̀dẹ kò kù ẹnìkan bí kò ṣe irú àwọn tí ó jẹ́ tálákà nínú àwọn ènìyàn ilẹ̀ náà ó sì mú jehoiakini lọ sí bábélì àti ìyá ọba àti àwọn obìnrin ọba àti àwọn ìwẹ̀fà rẹ̀ àti àwọn alágbára ilẹ̀ náà àwọn wọ̀nyí ni ó kó ní ìgbèkùn láti Jerúsálẹ́mù lọ sí Bábélì àti gbogbo àwọn ọkùnrin ọlọ́lá ọ̀ọ́dẹ́gbàárin àti àwọn oníṣọ̀nà àti àwọn alágbẹ̀dẹ ẹgbẹ̀rún gbogbo àwọn tí ó lí agbára tí ó sì yẹ fún ogun àní àwọn ilé ọba Bábélì kó ní ìgbèkùn lọ sí Bábélì ọba Bábélì sì fi Mataniah arákùnrin bàbá rẹ̀ jọba ní ipò rẹ̀ ó sì pa orúkọ rẹ̀ dà sí sẹ̀díkáyà ẹni ọdún mọ́kànlélógún ni sẹ̀díkáyà nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba ó sì jọba lé ọdún mọ́kànlá ní Jerúsálẹ́mù orúkọ ìyá rẹ̀ sì ni amútálì ọmọbìnrin Jeremiah ti Libna ó sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jehoiakimu ti ṣe nítorí nípa ìbínú Olúwa lé ó ṣe sí Jerúsálẹ́mù àti Juda títí ó fi ta wọ́n nù kúrò níwájú rẹ̀ sẹ̀díkáyà sì ṣọ̀tẹ̀ sí ọba bábélì